أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته أنا أكفون ولوبا أترى gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣètí ẹni kí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ kó jẹ́ ọ̀rọ̀ ìṣètí ráńpẹ́ nípa àwọn nǹkan tó jẹ́ ojúṣe wa ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an ní a'udhu billahi minash shaitani rajim wal takun minkum ummatun yad'u. المنكر وأولئك هم المفلحون ولتكن منكم ọlọ́ni kò yà wà nínú yín minkum mi ń tó wà níbí àwọn àáfàá pín sí méjì lórí ẹ̀ nínú àáfàá onítẹ̀fsíìrù ẹni kò yà wà nínú yín ẹ pé kìí ṣe gbogbo yín tábà pé gbogbo yín bẹ́ẹ̀ yóò jẹ́ mi ń tẹ̀bù ìdíyà tá a fi sọ pé nínú yín mí nkùn kò ṣe gbogbo yín kó ya kárí arí nínú yín. àwọn mi sọ pé mí yìí lùbàyà níyà mí tó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ni yẹ kí gbogbo yín yá jẹ́ kì í ṣe pé nínú yín kọ́ gbogbo yín jẹ́. àìpé ìtumọ̀ yìí tí wọ́n mú jáde látara ayé yóò jẹ́ tùmọ̀ méjì bí nkàlùkù ṣe gbọ́ tiẹ̀ yìí ẹ fàlíyàtàkùn minkum kó yà wà nínú yín ummatun nítumọ̀ àkọ́kọ́ kó yà wà nínú yín àwọn èèyàn kan yad'una ila al-khair tó máa pèpè sí dáadáa tó máa pèpè sí dáadáa ya'muruna bil tó máa pèpè sí dáadáa tó máa pààyàn láti ṣe dáadáa eléyìí ló dáa eléyìí tí ò dáa wa yanhauna 'anil munkar tí wọ́n sì máa kọ̀ bàjẹ́. ìyẹn pé iṣẹ́ dáwà yìí káyà náà tá máa ṣe nínú yín àwọn tó bá gbọ́ yé báyìí wọ́n ní dáwà tún faridun kìfàyà ojúṣe tó ní títún ní agbọ́dọ̀ láwọn tí wọ́n dúró tì tí wọ́n máa pèpè sí dáadáa tí wọ́n máa kọ̀ bàjẹ́. báwo láyé káwọn mọ̀lẹ́mọ̀fọ̀lẹ́hùn àwọn ilé ìlànà àwọn ẹni ọ̀la ni wọ́n lọ́dọ̀ ọlọ́run tó ń pèpè síbi tọ́lọ́run tí wọ́n fẹ́ kí bàjẹ́ kó gbalẹ̀ láwùjọ tí wọ́n ń kọ́ ọ́. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ní dáwà yìí ó yẹn ní fún gbogbo yẹn. wàtàkùn minkum ummatun yad'una ila al-khair káyàrí nínú kí gbogbo yíyá jẹ́ ẹni tí ó mọ pèpè sí dáadáa. àìpé fárídùn kìfáyà àfárídùn àyìn afọ́nù ẹ̀kọ́ràn yẹn dandan ni lórí gbogbo yẹn kama kpọkọ si dáadáa ẹ yàmúrú na mi ma arúf kama kpàṣẹ dáadáa wà yẹn na hàn na ànil munkar kásì mọ kọba dẹ bawula ika humul mufulihun ana àwọn ẹni ọlanu àwọn asọ pé dẹ́bi mọ̀ pé nǹkan yìí ọ̀ràn yẹn níṣẹ́ lórí gbogbo kálukú pàpẹ́ ọlọ́ni àwọn ẹni ọ̀lànà pé tọ́wá ni òfẹ́ lànà gbogbo ẹ̀dá ẹgbẹ́ gbàtí gbogbo ẹ̀dá ti fẹ́ lànà gbogbo ẹ̀yàn gbọ́dọ̀ pèpè síbi dáadáa ṣùgbọ́n àwọn àfa kan wá ṣàlàyé tàbí káàdì pọ́ìntì ẹlẹ́kẹta mú lẹ́yìn ìgbà tí mo ìdájọ́ mi tán mú wa kẹ́ni fádùn kínní fádùn kìfáyà kẹ́ni bá ti náà tán pèpè sójú ọ̀nà tó lọ àná tó mí nínú yín mí ń tẹ̀bọ̀ ìdíyà ni tàbá náà tó tó kì í sọ̀rọ̀ yà lórí gbogbo kálukú mọ́ àwọn kejì sọ pé ní fardu aini gbogbo wa la gbọ́dọ̀ máa ṣe pàápàá jùlọ tá a bá wò parí àyà ó ní báwo láyé ká humul muflihun àwọn tó fẹ́ lànà kò sẹ́ni tí ò fẹ́ là ṣùgbọ́n pé ẹlẹ́ẹ̀kẹta wa dó lórí pé dáwà káwà tó jẹ́ fardu aini lórí kálukú kullun ala hasabi taqati bó ba ṣe lágbára mọ́ torí pé àbá tó sọ fọmọ rẹ̀ gbọ́yà lọ kírun mẹ́mọ́ parọ́ mọ́ àbọ̀ sọ fọ́ rẹ̀ rẹ̀ àbó sọ fún bàbá rẹ̀ àbíyàwó rẹ̀ pé kó máa ṣe dáadáa kó máa ṣe wà àbàjẹ́ kí ló náà ṣe ń pèpè bó ṣe lágbára mọ́. ẹni yìí fárúdú àyìn àlà kullin ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa. àdúgbò àti hadith anabi muhammad sallallahu tó muslim hadith abi sa'id al-khudri onímọ̀ ọ̀rọ̀ minkum munkaron ẹnikẹ́ni tó bá rí ntí akọ̀ nínú ẹ̀sìn ò bá mu fali yoga yiru u bìyẹn de kó yá fọwọ́ rẹ̀ yí padà tó bá lágbára tó wà nù ẹ̀ tó lè fọwọ́ yí padà fẹ̀yìn lam yẹ sẹ́tẹ̀ tí ò bá lè fọwọ́ yí fábìlì sáàni kó yá fẹnu kọ́ fẹ̀yìn lam yẹ sẹ́tẹ̀ tí ò bá lágbára yóò fàbí kọ́lìbì kó yá fọkàkọ́ ẹ̀rí ẹ̀rí pé ẹni tó bá rí tó bá ti lágbára òun náà gbọ́dọ̀ kọ́ wọ́n ní adáwà kan wà tó jẹ́ fardu àyìn àwọn kan wà tó jẹ́ fardu kìfáyà ìyẹn ní mo jẹ́ táwọn afẹ́ẹ̀sì táwọn akẹ́kọ̀ọ́ pé gbogbo yẹn náà kọ́ ló lè wà ní irú oko èyí ni ọ̀rọ̀ tí ó lè kí ayé pé dáwà kan wà tó jẹ́ fardu àyìn ní ìkan wà tó jẹ́ fardu kìfáyà. àtikọ́ ọlọ́ba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú suratu tawba pé. ọlọ́run sọ fún anú sátú tauba mákàlì múmini lìyẹn fìrò káfà ayò àwàláwàlá náfàrọ min kulli firikotin ta'ifatun ìyàtàfàkọ òfìdí ọlọ́ni láwọn àwùjọ agbọ́dọ̀ láwọn èèyàn kọ̀ọ̀kan. wàkánà lùmínúnà lìyẹn fèrò káfà lọ gbogbo àwọn mùsùlùmí kálógún kálógún àbíṣe kẹlẹ gbogbo yẹn dà lọ. fàlàwùlà nàfàrọ̀ na kulli firqatin minhum agbọ́dọ̀ rí nínú nínú ìjọ kọ̀ọ̀kan àwọn èèyàn kan tọ́ ìfàtún àwọn èèyàn wọ́n tẹ́ pé lè yàtọ̀ fákọ̀ òfin dín àwọn ọmọdé ẹ̀sìn. ولينذروا قومهم إذا رجعوا إليهم ẹni tó ní wá bá lọ tẹ́lẹ̀ yìí lọ tó bá dé padà àwọn lè máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn ayépo àkẹwà tó yẹ pé fárúkì fáyà ń tá ara wọn tí wọn ó dúró tì. ẹ wá ní ká pèpè sójú ọ̀nà ẹ̀sìn yìí ètò ọlọ́ba subhanahu wa ta'ala tí ó nífẹ̀ẹ́ púpọ̀ ní ó sì lọ orí àwa mùsùlùmí. ó lé ọlọ́ ìkẹ́ àti ọlá wa mọ́ ẹlọ́wà subhanahu wa ta'ala fi sọ fún wa nínú alukur'an ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin ni khayra ummatin ìjọ tó dáa jù ukhrijat linnas nínú àwọn ìjọ tá a mú wá sáyé fáwọn ẹ̀dá ìjọ tí yìí ló kí ni ìjọ yìí ṣe tá a mú ta'muruna bil ma'ruf tó lẹ́yìn máa ń pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀ sì máa ń kọ́ bàjẹ́ gẹ́gẹ́ bí ìjọ tọ́lọ́ mú wá sáyé ìjọ anábìwá Muhammad sallam ló dáa jù à ń pàṣẹ dáadáa ń kọ́ bàjẹ́ fatuminuna billah ẹ̀ sì gbọ́ lọ́wọ́ bá kìí ṣe pé ní tí àyà yìí sọ ni pé ẹ̀yin ni anikẹ́ mọ́ rìn jáde káàkiri rárá bóyá àdúgbò tó wà náà ni wọ́n ṣe wá sí fún wọn bẹ́ẹ̀ à ń pàṣẹ dáadáa à ń kọ́ bàjẹ́ ọlọ́run ní ìjọ yìí ló dáa jù. ayẹ́pẹ́ khairiyyatu hadhihi al-umma murtabitatun bida'wati ila Allahi azza wa jalla. oore tí àlùmọ̀ yìí tí wọ́n ní tó fi ju ìjọ yòókù lọ ó ní í ṣe pẹ̀lú bá a ṣe ń pèpè sójú ọ̀nà ọlọ́ọ̀ba ọba àlekèọ́lá ìmọ̀ pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́ọ̀bá yìí a máa múni kó nu àánú kò ní jẹ́ kéèyàn ṣòfò torí pé èyàn fẹ́ kó dodo máa fọ́n kálẹ̀ ni anabi muhammad afọ́nà ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún nínú suratul asri nígbà tí ń sọ àwọn asbabu munajjiya tó min al àwọn sábàbí tó lè là wá kó nu òfò ọlọ́ni wal asri innal insana lafi khusr pé àwọn èèyàn máa wà nínú òfò nígbà wo jẹmọ́ lérọ̀lẹ́ ayé báyìí ó sì tún fún wa nù kí ẹsẹ̀ ìrọ̀lẹ́ ayé gbogbo àsìkò ìrọ̀lẹ́ tọ́lọ́ sọ fún ẹ̀kọ́ mi pé ìrọ̀lẹ́ ayé ọlọ́run kan fi ìrọ̀lẹ́ ṣe kí ni ó fi búra ni kò mí pé ìrọ̀lẹ́ ayé nìkan ó ṣẹlẹ̀ gbogbo gbàdé bá gbáyé náà nìkan ilé ṣẹlẹ̀ àfi tí nǹkan ìbáwà lára nǹkan mẹ́rin tí ó lè là wá kó ń bẹ ìbáwà lára rẹ̀ lónìí lónìí sófò ọlọ́ni ilà lẹ́dínà àmọ́nù àfẹ́tọ́wọ́ agbọ́nà bá gbọ́ ìkànnù wà á mílò sọ̀lẹ̀ hàt tó ṣiṣẹ́ rẹ̀ òní méjì wọ́tà wá sọ́wọ́ bẹ̀lẹ̀ hàkì tí wọ́n ń fi òdodo rinlẹ̀ láàrin ara wọn lẹ́pẹ̀rẹ̀ àwọn sódodo tó dáa ní tí ò dáa rí dáadáa ó máa rinlẹ̀ ọlọ́wọ́ aláwọ̀ kù wọ́tà wá sọ òbí sọ́bìrì wọ́n sì ń pera wọn sákèsí pé káwọn máa ní sùúrù níbi ìṣẹ̀lẹ̀ tọ́lọ́ àbí tọ́lọ́ba subhanahu wa ta'ala tí ó bá mú wa ní kádàrà bí láti sá fún ìtọ́lọ́ba subhanahu wa ta'ala tí ò fẹ́. ọ̀rọ̀ lórí dáwà ọ̀rọ̀ tó pọ̀ tó gùn ẹ̀rí anábà Muhammad sallam sọ fún wa nínú hadithi tó fẹsẹ̀ nílẹ̀ nígbà tí ó rán àlè. pé kó lọ pèpè ní ogun khaybar anabi wọn sọ pé ní ilẹ̀ ayáàlì allah bika rajulan tọ́lọ́ ń bá fìyà kan mọ̀nà látara rẹ̀ tó pèsè sìn tó mọ̀nà bóyá kéékìrún dédé ní kírun bóyá kò tẹ̀lé súnà tẹ́lẹ̀ ní tẹ̀lé súnà bóyá wà rè ó dáa tẹ́lẹ̀ ọ̀pẹ sákèésí wà rè dáa bóyá kéékìrún ẹsẹ̀ mùsùlùmí wá kó sínú ìsìlámù látara tiẹ̀. خير laka min humri na'am ó أولي oríjú kan كان ọ ní nǹkan kan tó rẹwà tó dáa tí wọ́n ń gò lásìkò gbọ́n lọ bí ká náà wo mọ́tò tó dáa lásìkò yìí ó lóore jùlọ torí pé ọ̀rọ̀ ẹni tí ń pèpè sójú ọ̀nà tọ́lọ́ ọ̀rọ̀ tọ́lọ́ bá subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí ni ọlọ́nu wa ahsan qawlan mimman da'a ila Allah sẹ tọrọ nu ẹ dáadáa tẹntẹn pípé sójú ọ̀nà tọ́lọ́ wa amila saliha títí ń ṣiṣẹ́ rí faqala innani minal muslimin tó náà ti fi jẹ́ pé òun wà náà mùsùlùmí pé etí ń pèpè sí òun náà ń tẹ̀lé torí pé ní tó jẹ́ kí dáwà yẹn kó lórí pa dáadáa ni ń pèpè sí òun náà ń tẹ̀lé kọ́mọ jẹ́ inú àwọn tọ́lọ́ bá sùpánù àtàlà bẹnu àtẹ́lù pé àtàmúrò nà nà sàbẹ̀lúwẹ̀rì wọ́tà ń sáwọn nà ànfọ̀sàkùn. ẹ̀ ń pè yẹn sí dáadáa kọ́mọ sí dáadáa ṣùgbọ́n yìí náà gbàgbé ara yìí. wà á ń tún tẹ̀tìlú nà kìtàbù tẹ̀sí rinu tíra ọlọ́n afọlá tààkìlú lọ́lẹ̀ ṣe làákàyè fún tẹ̀sí. lọ́n sọ fún yáyá lẹ́sìn kabura maqtan inda Allahi an taqulu ma la taf'alun kí ló tẹ̀ sọ̀ntẹ́yìn náà lè ṣe ó tóbi ó wú wọn wájú ọlọ́run kéèyàn mọ sọ̀ntẹ́ ò lè ṣe mọ́tẹ́ máa ń sọ nǹkan tó náà ń tẹ̀lé ẹni tọrọ rẹ̀ dànù ẹni tí sisi ẹ̀ wú ọlọ́run balẹ̀ ilé jẹ́ díẹ̀ nínú ọ̀rọ̀ ìgbaniníyànjú ẹ pé àdá àwátú àdáwà ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run ó jẹ́ ojúṣe gbogbo alégbìyànjú lórí ẹ̀ tẹ́lẹ̀ ká fi kún torí pé ní èèyàn bá gbọ́ òdodo yé láwùjọ kan táwọn èèyàn gbọ́ yé oríire ni oríire yìí èèyàn wà á mọ gbìyànjú bóun ni ó ṣe fọ́nká ní gbogbo ọ̀nà ló ṣe kìràkìtà láti nípìn pé bó làwọn èèyàn ó ṣe mọ̀nà látara tòun náà àti pé. láti máa fi ṣe àǹfààní fáwọn èèyàn. yìí láti fi pèrè wá sí àkíyèsí kó tó jẹ́ ọ̀rọ̀ ìṣítí nípa dáwà tá a gbé dání. ẹlòmíín pépè súnà lẹ́nu ṣùgbọ́n dáwà áàlì súnà tí wal jama'a kò mọ́ usúlù áàlì súnà tí wal jama'a kò mọ́ àmọ́ ń kọ́ ni. tábà kọ́ tán àgbìyànjú bò láṣẹ fọ́ká. ọlọ́run sì ṣàánú wa lásìkò tá a wà yìí tá a fi ń sún nǹkan kan tó pọ̀ ni. kó ètò lè bá a lórí pa yóò ṣe àlẹ́ àmàlù ìjàmọ́rin ìbára ẹni ṣe. ìbára àwọn èèyàn kan láwùjọ kan kí ló pa yín pọ̀ tó ẹ pé yẹn máa tẹ̀yẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ́jọ gbọ́ súnà yìí kílẹ̀ ló pa yín pọ̀ jẹ̀mọ́ kí ló pa yín pọ̀ dáwà ni. ṣùgbọ́n tá a bá rí rí dáwà pé ní akẹ́jọ́ ń gbé dáwà pàwápọ̀ kò tẹ kò sẹ́ni tí ò ní sọ yìí nípa àdáwà náà ló pàwápọ̀ but èyí kálukú bẹ̀rẹ̀ pé ìyàwó ló kọ́ sí dáwà wọn kí ni contribution lórí ẹ̀ tó ti gbogbo àwọn yà tí èèyàn ń gbọ́ yìí tó ti àwọn ahadith tó wá látara fadilu dáwà ọlá tó ń bẹ fún dáwà kí ni contribution lórí ẹ̀ yóò pẹ̀ tó lẹ́jọ́ ṣe dáwà ń jẹ́ olóòtú yọjú sí wọn kí ló náà gbọ́ yín pa rẹ̀ torí pé lómìn lẹ́ni láwùjọ tá a jọ ń ṣe náà ó mú dáwà ìgbà pé yẹn ń ṣẹgbẹ́ ọjọ́ òde nìkan lẹ́mọ̀ rohùn dáwà tiẹ̀ ti bá yẹn ṣe nù. ǹjẹ́ báyìí ni ẹ̀sìn ọlọ́run fi ń lọ. ìyíhun àyàbá nìyí torí pé mi ò ṣe dáwà ọba àwọn yẹn ṣe dẹ́ tẹ́lẹ̀. ṣùgbọ́n tó jẹ́ pínlẹ̀ ẹ̀ ní rẹ́nu mi táwa náà sì mọ̀ láàrin ara wa tó sì ń ba nínú jẹ́ wọ́n tọ́ wá sófin lẹ́hàk òótọ́ yìí ká fi yéra wa ilé òótọ́ tó yẹ pé ìyẹn ń tòótọ́ ó fẹ́ dúró ti súnà ẹlòmíì ò tí ì mọ̀ bá ṣe ń dúró ti súnà ẹ̀ńtẹ́ ni ó yá àjọ kárí dá wa àjọ kárí wa àlọ́ láti pé báyìí báyìí ló yẹ kó máa ṣe ẹ̀ tí ẹ̀ rí rí àfi tí nǹkan mi bá ṣẹlẹ̀ tí èdè ó tẹ mọ́ ọ̀rọ̀ tó ló pa yín pọ̀ lọ́rọ̀ dá wa bí ẹ̀ ṣàwádà ń bì kan ẹjọ́ ṣe yí un ẹjọ́ ń dobóyà òde kan àbí nǹkan kan ẹjọ́ ṣe yí un ṣùgbọ́n tó bá kan tó pa pọ̀ pa kódà bá àráyè ibi dá wa á ṣe kí àápàdé ẹ̀ nírí bí yìí mọ́ ẹlòmí oṣù méjì nínú wa náà ẹ̀ nírí a sì jọ ń pàdé àjọ ríra wa. tàdíyà tó sì wà wájú wa tí ó challenges fàrídíyà wa ọlọ́dọọdọ wa jàmọ̀íyà wa tìjìnì tìjàmọ̀ wa ẹ̀rí ìjìtìmọ̀íyà wa tàwùjọ wa tẹ́gbẹ́ ìkẹ́mi bó lè yẹn ṣe kojú ẹ̀. lọlọdọọdọ ìmọ ní èkó ju ẹ oní òjò kó tì mọ yìí tàwùjọ ń gba mi pé dáwà tẹ gbé kalẹ èkó ju ẹ ìwọ lọ lọ patrick bí ọrọ dáwà yìí gbọ ló ṣe fẹ lọ síwájú. wọ́n pẹ́ súnlẹ̀ lómìnì láwùjọ wa àṣẹ ẹnu lásán ni. ẹ gbìyànjú ẹ ṣe kìràkìtà níwájú ẹ lómìnì yóò mọ òwe yín rẹ báyìí náà ni. wàláyà tàhárà kò ní ṣe kankan. ká kíyèsí ra wa à ń sọ eléyìí alhamdulillah fáàtọ́ ló ń sà ń torí pé téèyàn bá ríra yẹn níbi ìjókòó ẹ̀sìn wọlé oríire ni téèyàn bá ríra yẹn pé ah dáwà tó ń lọ ládùúgbò kan tẹ́mi náà sì gbọ́ yé tí èsì ṣe pé bídí àná ń pèpè sí tí wọ́n náà wá nípa kan tó ń kó sí kejì wọlé oríire ni ẹlòmíì ní pé kò ní kankan tó fatikì mbẹ tó bá ti dé tààyàn ni ana muntami ila as-sunnati jamaa tó o bá tiẹ̀ pàtẹ́kì láti pẹ́ lómi tààrà tiẹ̀ gẹ́gẹ́ ó ti kọ́kọ́ wọ́ ẹ pẹ́ tọ́lá tọ́ ni àwọn bá di pé ìdánilẹ́kọ̀ọ́ ti gbé ń lọ ṣùgbọ́n ló bá di pé bó láti ṣètò bó ní dáwọ́ ṣe dọ́dọ̀ ẹ lómi ní o pàtẹ́kì náà tiẹ̀ gẹ́gẹ́ kò mójútó ẹ nílẹ̀ lómi láàrin oṣù méjì á sì rí ládùúgbò àjọjẹ àjọmù jẹ́mọ̀ ká kíyèsí ra wa ẹni tá a bá lè bá sọ̀rọ̀ kó tọ̀rọ̀ lélẹ̀ fúnra tí wàá kọ́ ọ ló ti ṣàánú ọ̀pọ̀lọpọ̀ wa alhamdulillah mo ti challenge sì bá dé tí ìrújú bá dé kí ló ń fẹ́ fi ẹlòmíín sì ń rí níta kò ní lè sọ tó bá dé ni torí pé nítorí ẹ kó mọ̀ tí ó mọ̀ ìta láti rí ló ti lọ tú. so ilé ìṣe pàtàkì ó sì jẹ́ tó ń banú jẹ́ kọ́lọ́ba sùpánù wa tààlà kó ṣàánú wa kó dúró tiwa kó lọ́n sábàbí dáadáa ẹ̀rí ìyẹn mo fi ní àkíyèsí tẹlomi ó kọ́ bẹ̀ látòrí ara rẹ̀ káàtẹ́ mẹ́rin pé dáwà tó fẹ́ kú pé tó ń bò tí gbọ́yé kò wá bí tẹ́tí sọ. So téèyàn fẹ́ gbára lé tó jẹ́ àlè sunnati wal jamaa láì nímọ̀ nípa ti ń ṣe láì lákàkún fún ti ń ṣe tó yẹ pé lómiì wà láwùjọ míì kó tiẹ̀ gbọ́rọ̀ kẹpẹ́ ọpẹ́ o lẹ́ẹ̀kan lóṣù àánà tiẹ̀ nídàálẹ́kọ̀ọ́ kan kò sí fún o tí ó náwó tí ó nara tí ó nà àsìkò kó tó ṣe kíni kó tó rí wá àsìkò gbọ́. kọ́lọ́mà subhanahu wa ta'ala kó ṣàánú wa kó mú adó ní orí òdodo sọ àwa tí olóòní ká máa gbìyànjú ìwọ tó ń tẹ̀síwájú ní àìkọ́ṣe ara wa níbi dáadáa o asefula àìkọ́ṣe ara wa níbi àbúrò níbi dáadáa láti kọ́ṣe ara ẹgbẹ́ lágbájá náà kúkú ń fà sẹ́yìn ìyẹn kọ́ṣe yẹn bìyí o níbi dáadáa lèyẹn ti máa ń kọ́ṣe ara ẹ̀ níbi dáadáa ọlọ́ni wa sari'u ila magfirati min rabbikum ẹ sáré ìdíje magfirat min rabbikum ntí ó jẹ́ kẹ́ ẹ rá foríjì lọ́dọ̀ ọlọ́ọ̀bá yìí eré ìdíje nìyẹn máa ń sá ọlọ́run ìyàwó ẹni eré ọ̀nẹ́bí tó ti kọjá ọlọ́ni náà kánú yusari ọ̀hún fil khairat àwọn amọ̀sálápá ń tètè lọ bí iṣẹ́ dáadáa kéde ẹni kọ́ ọlọ́run jámù kéde dáadáa kẹ́yìn gbà títí ń kírun ìrún nìkan ní wọ́n sálápá tètè àwẹ̀ ńkọ́ òkè àwẹ̀ nìkan ní ń tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ká lọ ọlọ́run kó gbogbo ẹ̀kọ́ khairat jẹ́ ká mọ̀ ẹ́ lẹ́yìn tó ń gbáwájú bí àwọn dáadáa kòtò pé ńgbà tẹ́lẹ̀ kan wá ń lẹ́yìn ká ká máa mọ̀ ọ́nà pẹ̀lú ọ̀tọ́ lẹ́yìn rárá ìyẹn sì ròyìn mùsùlùmí gidi ẹ̀rí a máa ń kọ́ṣẹ́ ara wa níbi dáadáa ni ní dáadáa fi mọ́ ẹ lẹ́yìn ẹnìkan wò á ṣe kò ní kí wọ́n dá tiẹ̀ dúró torí pé kì í ṣe nǹkan àjọṣe pé tí gbogbo wọn bá jọ sí lọ́ọ́ ní géènì tiẹ̀ ọ̀tá ìbá ṣe wọn náà ní ní géènì ọlọ́ni mọ̀ ní amílà sọ́ọ́lìhán falinasi ẹ̀ tó bá ṣe dáadáa ara rẹ̀ ló ṣe fún o pàmò ní amílà pàmò ní asá àfa àlẹ́ ìhà ẹ̀ tó ṣe sáfún náà kò sí fẹ́ẹ́ kẹ́kẹ́ wọn ní ẹ̀ka ní ọmọ ni so ìwọ àwọn fẹ́ máa fi agbára kọ́ ìwò kó ṣiṣẹ́ tẹ̀ra má fi ṣiṣẹ́ tó dọ́dún mọ̀ pé tó nígbà tí ó ròyìn àlùjẹ́nà àti sisi àwọn èèyàn bẹ̀ ó ní kìtààmù hù mísk ìgbẹ̀yìn rẹ̀ ó ròyìn òun ẹ̀tẹ́ máa lò ń bẹ̀ pé ẹ bá mu ọtí bẹ̀ èyí tí ẹ bá mu ti ti ayé bí kò mọ gbóhùn kẹ́ mọ́ fọ́ di mú fún bọ̀tọ̀nù mísk yóò mọ ra tùràrí mísk fàmìlà àlìká falẹ̀ yàtọ̀nà fàṣìlìmọ̀tànà fìṣún ọlọ́nirú eléyìí ni ẹni tó bá fẹ́ ṣeré ìdíje irú ń ta sọ inú dégínì kó sáré ìdíje tiẹ̀ wá kọ́ wa gbajúmọ̀ láàrin àwọn èèyàn pé ìjàdá kan bá débẹ̀ o àá lágbájá iwájú sálẹ̀ mọ̀ bá irú nǹkan báyìí ló dáa torí pé arípa àwọn èèyàn ń wora wọn kọ́ ṣe pé nìkan kúkú kọ́ mu wà ń bẹ̀ ẹ̀rí alhaku ètò jẹ́ òdodo yóò rinlẹ̀ o ṣùgbọ́n àwọn àdìkáwà náà nígbìyànjú ká ní orí pàkàṣẹ́kì tá a kò ń bẹ̀ tó bá yẹ kó wó lánàá tó yẹ pásíkò ní tó yẹ pàrà ní ala hasabi tọkọtẹ bọlọ bá ti fún